إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ọlọ́wọ́ bá tí ó pàwà láṣẹ láti máa jọ́sìn fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọpẹ́ bákanáàrí dídúpẹ́ fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nígbàtí a bá fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ báyìí nínú lànà annabi sallallahu alaihi wa sallam olówà gbogbo kígbà tí annabi sallallahu alaihi wa alihi wa sallam tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn eré tààrà ìmọ̀ ti síwájú òun náà ni fífi ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala annabi a ní innal dájúdájú gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn pátá tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ní ṣe bákanáà Allah subhanahu wa ta'ala nínú suratul Fatiha bàtí ọlọ́run Allah subhanahu wa ta'ala tí ó bẹ̀rẹ̀ sọ́rọ̀ yìí ayà alákọ̀ọ́kọ́ ọ̀nà ni alhamdulillahi rabbil alamin eré túnmọ̀ sí pé nínú àwọn ẹ̀kọ́ tí ọlọ́run Allah subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ láti máa fi jọ́sìn fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala nígbàtí ni ká ti ìdúpẹ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sáájú báyìí adúpẹ́ fún Ọlọ́run bá yìí gẹ́gẹ́ bí ó ṣe tọ́ sí gẹ́gẹ́ bí ó ṣe jọ́ra yà kí ẹrú kó dúpẹ́ fún Ọlọ́run bá wa ta'ala ọba kan ṣoṣo ni ọba tí ó pa wípé ká fi ìjọka oṣorílẹ̀ fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó dẹ̀ ṣe ilé báyìí ní òpó alákọ̀ọ́kọ́ nínú òpó ìsìláàmù wa tó dẹ̀ ṣe ilé báyìí ní àwọn tó ṣe ilé yìí ní gbólóhùn tí èèyàn máa fi ń wọnú ìsìláàmù gbólóhùn ìjẹ́rìsí ìjọka oṣorílẹ̀ ó jẹ́ àpẹẹrẹ títà sórí dáadáa nígbàtí yẹn bá wí gbólóhùn yìí a jẹ́rì sí jọkan sọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala a sì jẹ́rì sí ìjójì sí ọlọ́ọ̀bá annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àti àwọn sahaba àti gbẹ̀rẹ̀ kọ̀kọ̀wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà yìí náà títí di ọjọ́ gbogbo alkiyaba akí gbogbo àwa wa alaikum salam tí wọ́n kàtó akí gbogbo àwa jama'a lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé wa àti ní àgbàlagbà ní pápá jùlọ ní àdúgbò wa ń bí báyìí ní sábọ́nláì òkè ní ìdásàlẹ́sà bẹ́ẹ̀ lákí ogun jama musulmi náà lápapọ̀ gbogbo bí tí Allah subhanahu wa ta'ala bá kádàrà kí ọ̀rọ̀ ikú máa dé tó pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀rí ilé tí a ń sálàyé tí ń gbìyànjú láti ta ìmálẹ̀ sí nílà lámàrí ẹ̀sìn òun ni ọ̀rọ̀ nípa alhajjọ ọ̀rọ̀ nípa yíyanyàn lódì gígé ìbásọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn kan ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa jíjẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn ọ̀rọ̀ yìí ìhàwó ní islamu kọ sí nǹkan yìí ojú wo ni islam fi wo ọ̀rọ̀ alhajar ní yàrá ẹni lódì àti pé ọ̀nà wo ni nǹkan yìí pín sí kí sì ni ìdájọ́ ẹ̀sìn lórí àwọn ìpín kọ̀ọ̀kan nínú àwọn ọ̀nà tí a alhajar kanyara lójì àwọn ọ̀nà tó pín sí nínú islam àtàwọn ìmọ̀ tí ó jọ́rọ̀ yẹn lórí musulmi láti ní nípa alámàrí torí pé alámàrí alhajar ọ̀rọ̀ kan gbógi ni nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ tó jẹ́ sí wípé àyà tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó fi bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ kò ń ṣe àyà kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún lọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ló fi bá wa sọ̀rọ̀ nípa alhajar kò ń ṣe àyà kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún lọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kama fi hajjuru yíyan àwọn èèyàn lódì nítorí tọ́lọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kama fi báwọn èèyàn lò kò ń ṣe áyà bí i òǹkàtà wí lọ́lọ́bà lè láti fi yíẹ̀ múlẹ̀ ní Al-Qur'an Karim ilé tó jẹjẹ sí pé inú àwọn alámọ̀rí ẹ̀sìn mí tó rinlẹ̀ gan nínú ẹ̀sìn wa tí ó sì gbọ́dọ̀ takò àwọn mí bẹ̀bẹ̀ pé ó lè mọ́ ní ju áyà kan sí méjì lọ nínú alámọ̀rí ẹ̀sìn àyà kan àbí méjì tó bá fi nǹkan kan múlẹ̀ nínú ẹ̀sìn tó fi nǹkan kan rinlẹ̀ nínú ẹ̀sìn Islam nǹkan yẹn ti di nǹkan tá a máa fi sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi'lan aw tarka ní ṣíṣe nǹkan yẹn àbí gbígbé nǹkan yẹn jù sílẹ̀ tó bá yẹ pọ́lọ̀ bá Allah subhanahu wa ta'ala bá pa wá láti ṣíṣe ni àbọ́lọ́wọ́ bá gbà wá níyànjú ṣíṣe ni a máa fi ṣíṣe rẹ̀ sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala bákan náà tí ọlọ́run bá Allah subhanahu wa bá kọ ṣíṣe rẹ̀ fún wa àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó gbà wá níyànjú jíjìnà sí nǹkan yìí a ma fi jíjìnà sí nǹkan yìí sí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala in bẹ̀nu àwọn alamari ẹsẹ̀ tó rí báyìí àwọn ẹ̀rí tó fi nǹkan yìí múlẹ̀ tó dẹ̀ sọ di tá ma fi sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kò ju àyà kan àbí méjì lọ tí yóò sì gbọdọ̀ takò nǹkan yìí tí yóò sì gbọdọ̀ fi nǹkan yẹn sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ẹgbẹ́ mo ìsàlàyé kama wa àwọn kan tá ma fi sin lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tá sì máa fi bára wa lò ní ìnífẹ́ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala àti ní ìpàtàkì ọlọ́wọ́ àti ní ìgbọ́lá fún ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala lórí gbogbo àwọn ìbáṣepọ̀ ara wa láàrin ara wa nínú àwọn ọ̀nà yìí ní ọ̀nà kásí hajjúrù fúra wa nínú ẹ̀lú wà bẹ́ẹ̀ ni àwọn hadithu tí ó kìí ṣe díẹ̀ nínú hadithu anábi sallallahu alaihi wa alihi wasallam ló fi a ìdí ọ̀rọ̀ yìí náà ló fi múlẹ̀ gbogbo àwọn eléyìí báyìí ni a ti mú ẹnu bà ní ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ wa ẹlẹ́ẹ̀kejì a ti mẹ́nu bà ní ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ bákanáà a tún mẹ́nubà hadithu annabi sallallahu alaihi wasallam àwọn hadith ilé tó fi ọ̀rọ̀ kí a máa yára ní lódì nítorí tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àti nítorí nǹkan ayé tó fi àwọn nǹkan yìí múlẹ̀ pẹ̀lú àwọn àlàyé tí a okun kẹ́kẹ́ ilé tó wá látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam lórí yàtọ̀ tí ń bẹ láàrin kánàyàn lódì nírí nǹkan ayé àti gbèdéke tó ń bẹ fún ìlẹ́tọ̀ yíyàn lódì lórí nǹkan yẹn tí ó sì gbọ́dọ̀ tayọ àlà Ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí gbèdéke àti kíyàn bọ́ sínú ìṣẹ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala àti yàtọ̀ tí ni a máa bá ilé ó ṣe aburú tí a ti torí ẹ̀yàn lórí nítorí tọ́lọ́run báyìí tí ó fi túbá kúrò bí aburú yìí ni a ti gbé ilé yẹ̀wò ní ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bákan náà ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kẹta a tún gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹ̀wò nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ eré tí wọ́n ṣe àlàyé lórí àwọn ẹ̀rí tó nínú àgbọ́yé ẹ̀sìn tó yẹ kí mùsùlùmí ní nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí gbọ́yé tí mùsùlùmí sì mọ́ fi báwọn èèyàn lò nígbàtí ayé rẹ̀ bá ti yọ́lẹ̀ nígbàtí nǹkan yìí bá ti ń hàn lọ́dọ̀ àwọn èèyàn ẹgẹ́ bí àwọn sálàpù wa nínú ẹ̀sìn ẹgẹ́ má ṣe fi báwọn èèyàn lò nínú ẹ̀ náà ni eléba ó rinlẹ̀ nínú ẹ̀sìn wa nínú àwọn ọ̀nà tá a máa fi báwọn èèyàn lò tí a dẹ̀ rí pé àwọn ẹni ìsájú àwọn ẹni ìsájú náà tán fi báwọn èèyàn lò òun náà ni kí a àwọn èèyàn lódì nígbàtí a bá rí pé wọ́n tayọ àlà Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wọ́n sì àwọn Allah subhanahu wa ta'ala kọ̀ fún wa láti ṣe àbí wọ́n gbéjù sílẹ̀ àwọn nǹkan tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala pa wá láti láti ṣe ilé báyìí òun lámúwálánà inshallah al-karim a tẹ̀síwájú lónìí lórí àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ àwọn salaful umma àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ àwọn ẹni sáájú báwo ni wọ́n ṣe báwọn èèyàn lò nígbàtí àwọn ìyapa súnnà tí ó bẹ̀rẹ̀ sí máa hàn láwùjọ lọ́dọ̀ àwọn èèyàn kódà báwo náà ṣe bára wọn lò láàrin sọ̀hábí kan ní sọ̀hábí ẹlẹ́ẹ̀kejì kálíbà mọ̀ bí àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ní àkólíkà fún ọ̀rọ̀ ẹ̀sìn tó àtọ̀rọ̀ súnnà yìí bí wọ́n ṣe kí ń fọwọ́ kékeré mú bí wọ́n ṣe máa ń le kókó lórí ọ̀rọ̀ súnnà bá dẹ̀ ṣe máa ń le kókó lórí gbogbo ẹnikẹ́ni tó bá ń yapa súnnà àbóntakò súnnà inshallah al-karim a kó àwọn ẹ̀rí kan wá lálẹ́yìn láwọn ẹ̀rí tó lálàáfíà lórí bí àwọn salaful umma àwọn ẹni ìsájú àwọn ẹni rí ìsájú bọ́n ṣe lò pẹ̀lú àwọn èèyàn lórí ìyapa súnnà ilé báyìí a ń pè wá sí ìmá kọ́ sí àwọn ẹni wọ̀nyí ìmá tẹ̀lé wọn nítorí pé eré báyìí náà ní ìlànà tí ó lálàáfíà tí yàn lè fi sin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tí yàn lè fi sin Islam torípa àwọn ìlànà yìí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti fọ́ mọ́ pẹ̀lú àwọn àyà tó pọ̀ ipọ́ ọlọ́ọ̀bà Allah subhanahu sí ìlànà yìí àfi kí ẹ̀sìn wa kó jọ ẹ̀sìn àwọn ẹni sáájú táǹpẹ̀ ní sálàf àwọn asálàf kẹsìn wa kó jọ ẹ̀sìn wọn nítorí a kó àwọn ẹ̀rí wá báwo làwọn sálàf ṣe lò lórí ọ̀rọ̀ hajjúrù yìí lẹ́yìn ta ti mú àyà al-Qur'an àwọn àyà wa tó pọ̀ táàdẹ ti mú àwọn àhàdíthì wa látọ̀dà nabi sallallahu alaihi wa sallam tó pọ̀ táàdẹ ti mú àwọn ọ̀rọ̀ àwọn àfá wà lórí àwọn ẹ̀rí wọ̀nyí kí láwọn àfá sàlàyé lórí ẹ̀ lónìí inshallah al-karim ibi tí a ma gbé wa lọ lónìí òun náà ni àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ àwọn salaful umma báwo náà ṣe báwọn yẹn lò nígbàtí ọ̀nà ni atharu tí al-imam muslim rahimahullahu ta'ala tí wọ́n gbé jáde nínú sahihu wọn tabalawo ní sahihu muslim àbá atharu tí mo fẹ́ sọ yìí àbá ń bẹ wọ́n gbá látọ̀dọ̀ salim bun abdillah látọ̀dọ̀ salim bun abdillah ọ̀nà ni wọ́n ti gbẹ̀gbà wọ́rọ̀ yìí anna abdallahi ibn umar radiyallahu anhuma qala salim bun abdillah ó dájúdájú abdullahi ọmọ umar kọlọ̀bà kọba yọ́nú sí òun àti bàbá ẹ̀ ó sọ wípé sami'tu rasulallahi sallallahu alaihi wasallam eléyìí báyìí hadithu tí ó dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ni kìí ṣe atharu lélẹ́yìí ṣùgbọ́n atharu tí ó wà lẹ́yìn rẹ̀ òun náà òun náà ni alimam muslim gbé jáde nínú sahihu wọn eléyìí tí mo ń kà lọ́wọ́ yìí hadithu ni tí abdullahi ọmọ umar kọlọ̀bá kọba yọnu sí òun àti bàbá ẹ̀ tó gbà wá látọ́dà nabi sallallahu alaihi wasallam marfu' eléyìí eléyìí tó dọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam léléyìí ní ọ̀rọ̀ eléyìí tí nabi sallallahu alaihi wasallam sọ tí abdullahi ọmọ umar kọba yọnu sí òun àti bàbá rẹ̀ tó gbọ́ lẹ́nu nabi sallallahu alaihi wasallam òjísí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tó ń sọ wípé la tamna'u nisa'akumul masajida la tamna'u nisa'akumul masajide anábi ní ẹ kò gbọ́dọ̀ kọ̀ fún àwọn obìnrin yín láti lọ mọ́ṣálásí anábi ní ẹ kò gbọ́dọ̀ dí wọn ẹ kò gbọ́dọ̀ fún wọn nígbàtí àwọn obìnrin bá fẹ́ lọ mọ́ṣálásí idha sta'dhanakum ilayha nígbàtí àwọn obìnrin bá gbà lọ́wọ́ yín

nǹkan tó ṣẹlẹ̀ wá rí ìgbà tí Abdullah ibn Umar kó ti hadithi látọ̀dà Nabi sallallahu alaihi wasallam qala faqala Bilal faqala Bilalun bun Abdillah Bilal ọmọ Abdullah wá sọ wípé wallahi ó ní mo fi Ọlọ́run bá búra lanamna'ahun a máa kọ̀ fún wọn ó kó ti hadith Nabi sallallahu alaihi wasallam ẹ gbọ́dọ̀ kọ̀ fún Abdullahi bin Umar kó ti hadithu yìí wípé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ẹ ò gbọ́dọ̀ kọ̀ fún àwọn obìnrin yín tàbá gbáyọ̀ndá lọ́wọ́ yín pàwọn fẹ́ lọ sí mọ́sálásí àwọn fẹ́ lọ sí náà wà ẹ gbọ́dọ̀ kọ̀ fún wọn Bilal bin Abdullah wá sọ pé wallahi mo fi Ọlọ́run bá Allah sáàlì ibn abdullahi wa sọ wípé ó ní abdullahi ibn umar wa kọjú sí ó wá kọjú sí bilal ibn abdullahi ó kọjú sí fasabbahu sabban sayyi'an fasabbahu sabban sayyi'an ó wá bú ní èbú tó burú ó bú níbú tó ní agbára jama'a eléyìí báyìí ara àwọn nǹkan tá a gbọ́yé ni ẹ kọ́kọ́ dúó lórí eléyìí náà kí n tó tẹ̀síwájú ṣeríká búyàn tó bá tako súnnà nínú ẹ̀sìn lọ́wà eléyìí ò kí ń ṣe ọ̀rọ̀ burúkú kò kí ń ṣe kí ní jama'a wallahi kò kí ń sọ̀rọ̀ burúkú lára pé èyàn gbọ́sìn yìí o ní pé tí èyàn bá tako súnnà kí èyàn ṣe kí ní o kí èyàn bú ẹni náà tó bá yẹ pé ni tí èyàn ní kápá láti bú ni nítorí pé nígbàtí Bilal bun Abdillah tó tako hadith anabi sallallahu alaihi wasallam anábi sọ pé ẹ ò gbọ́dọ̀ kọ̀ fún àwọn obìnrin yín tábàgbà ìrìnlá lọ́wọ́ yín pàmfẹ́ lọ mọ́ṣálásí ẹ gbọ́dọ̀ kọ̀ fún wọn kámà lọ kí lóun sọ ó lóun fọ́lọ́ bá búra àwọn máa kọ̀ fún wọn ẹ ò bóyẹ takò hadith anábi sallallahu alaihi wasallam straight sálìbùn abdullah tó wá gba hadith yìí wá tó gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ fasabbahu sabban sayyi'an ó wá bú ní èébú tó burú gidi gan ma sami'tuhu sabbahu mithlahu qat in gbọ́ ríláyé kó bú kó bú lúrò èébú tó burú tó bá ń ríláyé èébú tó burú tó bá yẹn in gbọ́ rí kábdùlá ìbú yẹn Abdullah ibn Umar kó bú yẹn lúrò èébú tó burú tó bá yẹn rí wa qala Abdullah ibn Umar wá sọ wípé ukhbiruka an rasulillah èmi ń fún ọ ní ìrò nípa èmi ń fún ọ ní ìrò mo ń fún ọ ní ìró nípa ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ wàtàkùlù wallahi lanamna ẹ̀húnnà ìwọ wá ń sọ fún mi wípé ìwọ wá ń sọ wípé ìwọ búra pẹ̀lú orúkọ náà bá ẹ ẹ̀wọ́ ẹ̀wọ́ iye èèyàn táwà ti ka hadith ànábì fún lónìí tó sì ń takò kò sẹ́ni náà láyé tí súnnà ó rinlẹ̀ nínú ọkàn rẹ̀ tí é ṣe pé ń ṣe nìfà tí súnnà ó yé tí yóò ma sàlàyé súnnà fún èèyàn kan tí èèyàn ma wá takò pẹ̀lú làkáyè rẹ̀ tó jì ò pán lára ìmáni lára àgbàgbọ́lọ́wà kò sí bó ẹbẹ́ ṣe láyé ojú yàn pán inú yóò bàjẹ́ inú ó bí yàn pé á ah, ẹwẹ́ ni ṣe ní àyà tó bá yẹ pé imani bá ń bẹ lára yàn tó bá yẹ pé imani tí bá ń bẹ lára yàn tó bá yẹ sí pé lóòótọ́ ni súnnà rinlẹ̀ nínú ọkàn yàn èyàn ní ka hadithu anábi sallallahu fún yàn kó wá takò báyìí kójú yàn mọ́ pàn kínú mọ́ bíyàn tẹ bá ti rí èyàn tí inú ò bá bí ẹ mọ̀ wípé irọ́ ló ń pa súnnà orin rẹ̀ nínú ọkàn rẹ̀ kò nífẹ̀ẹ́ súnnà ó kàn parọ́ ni nínú ẹgbàwá mi tí mujahid gbàwá tán gbàwá látọ̀dọ̀ mujahid tí mujahid gbàwá látọ̀dọ̀ abdullahi bin umar ó ní annahu daraba annahu daraba fi sadri kódà abdullahi bin umar bá débi pé ó gbá ẹni ìláyà ó kọ́rọ̀ ìgbáyà fún eléyìí báyìí ó ń sọ bí àwọn abdullahi bin umar àtàwọn sahaba bí wọ́n ṣe lè kókó ló bí jẹ́ sí pé nígbàtí àwọn àfáà súnnà tẹ́bá ń sálàyé abdullahi bin umar nínú àwọn nǹkan tá máa fi ń ròyìn ẹ̀ ni pé Abdullahi bin Umar jẹ́ni tó le koko lórí súnnà yẹn wọ́n sọ pé urifa bi shiddati tamassukihi li súnnà Abdullahi bin Umar gbajúmọ̀ pẹ̀lú líle koko lórí gbígbá súnnà mú rẹ̀ bin Umar yẹ fi súnnà kìí fi sàwẹ́wà rárá kìí dẹ̀ fi báyàn ṣeré bó bá kí bàtà bin Umar yí padà Abdullahi bin Umar báyàn ṣeré kódà gan rẹ̀ yóò sọ̀rọ̀ sí ẹlòmí yóò bú ẹlòmí gidigan ṣe ní ìbáyìí ká má fi orí àwọn hadithu bára wọn anábi sallallahu alaihi wasallam ké anábi ò kí ń ṣe ẹni tí ma ń búyàn anábi ò dẹ̀ kí ń ṣe ẹni tí ó ma ń sọ̀rọ̀ burúkú yẹn ni pé ẹni tí ò bá tọ́ sí ìbú ni pé anábi ò kí ń ṣe sabab ما كان النبي صلى الله عليه وسلم سبابا ولا ولا لعانا النبي صلى الله عليه وسلم وكين شيء ẹlẹ́kẹ̀ ìbú bẹ́ẹ̀ lànẹ́bí sallallahu alaihi wasallam òkín ṣe lépè ànẹ́bí òkín ṣe pè bẹ́ẹ̀ lànẹ́bí sallallahu alaihi wasallam òkín sọ̀rọ̀ sí ò dá lẹ́nu ìyẹn ni pé sí àwọn tí ò bá lẹ́tọ̀ sí èpè sí àwọn tí ò bá lẹ́tọ̀ sí èbú sí àwọn tí ò bá yẹ kéèyàn sọ̀rọ̀ sí nítorí pé a rí ọ̀pọ̀lọpọ̀ ahadith ibi tánà sallallahu alaihi wasallam tí ń bú àwọn èèyàn tí wọ́n lẹ́tọ̀ sí èbú àríwẹ̀kọ́ ni bá ṣe mọ́ lo hadith rẹ̀ tẹ́síkò wọ́kàn wá mú ẹgbẹ́ kan wà má wá fi tako in tó rinlẹ̀ pánàbí sallallahu alaihi wasallam ṣe ẹ̀rí mi gbọ́ yíba yìí sí so ẹ mú hadith ló fi jẹ́ pé nínú manhaj wali sunnah kan wọ́n máa ṣe

ànábì òkín sọ̀rọ̀ tó lè síyàn kí wá rò pé ìròyìn nìkan lágbọ́dọ̀ fi rìnlẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ta bá wo ọ̀pọ̀lọpọ̀ àdífì ní ibi tánàbí ti ń búyàn ibi tánàbí ti ń sépèlé àwọn èèyàn a rí wípé a jẹ́ sí wípé àìkò búyàn àìkò sépèlé àwọn èèyàn tán sọ nípa ànábì sallallahu alaihi wasallam àwọn tí ò bá lẹ́tọ̀ sí nǹkan yìí ni ànábì èyíkéyìí mùsùlùmí tí ń bá bú àbí mo bá láàánà rẹ̀ sababtuhu aw láàántuhu èyíkéyìí mùsùlùmí tí ń bá bú àbí mo láàánà rẹ̀ tí ó wá lẹ́tọ̀ sí nǹkan yẹn mo bí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala kó bá ń bí ṣe dáadáa fún lọ́jọ́ gbé al kọ́lọ̀bà lọ́sùn máa tàrà kọ́bà ń fi nǹkan ìkọ́bà ń fi ṣe àgbéga fún lọ́jọ́ gbèrè kìyàmà ó túnmọ̀ sí pé ànẹ́bì a máa búyàn ànẹ́bì a máa gbé àwọn tó bá lẹ́tọ̀ sí èpè ànẹ́bì a máa gbé wọn sí pè àbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n ẹni tánà yìí bá ṣe nǹkan yìí fún tí ò wá lẹ́tọ̀ sí àwọn tí ò lẹ́tọ̀ sí nǹkan yìí tánàbì ti ṣe fún ànẹ́bì wa ń bẹ̀lọ́n pé gbogbo àwọn tọ́rọ̀ wọn bá rí báyìí nínú àwọn mùsùlùmí tí mo ti bú tí mo ti làánà tí ọ̀rọ̀ wọn ò sì lẹ́tọ̀ sí nǹkan yẹn ọlọ́run mọ́sà bá ń fi sàgbéga fún ọlọ́jọ́ gbẹ̀rẹ̀ alkiyama ó ní wáyé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kíni tó bá lẹ́tọ̀ sí yóò lẹ̀mọ̀ lára náà ni mo kàyà sí bí báyìí ni nítorí àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó yẹ gbọ́yé lábẹ́ eléyìí báyìí so Abdullahi ibn Umar radiyallahu anhu òun bú yẹn yìí nítorí pé yẹn ń tako sunna Salim bin Abdullah Salim bin Abdullah ní òun gbọ́ kí Abdullah ibn Umar kó bú yẹn ní èbú tó lágbára tó bá yẹn rí tó tóbi tó bá yẹn rí na'am al-Imam al-Bukhari náà gba hadithi wa ṣùgbọ́n ilé tó jẹ́ marfu' nínú ẹnìkan làwọn gbà wá la tamna'u nisa'akum al-masajid idha sta'dhanakum ilayha ẹnu bí tí al bukhari gbé wá nìyẹn ṣùgbọ́n al Muslim àwọn gba gbogbo wọ́n gba ilé tó jẹ́ marfu' wá nínú hadithi ilé tó jẹ́ mawquf tó jẹ́ athar wọ́n tó ń gbà wá papọ̀ mọ́ gbogbo mú sí káyì bẹ́ẹ̀ ni al-Imam Muslim sì gbà wá nínú sahihu ti wọn ilé tó ń jẹ́ pé wà wípé báwọn salaful umma bá ṣe máa ń báwọn èèyàn tó bá tako súnnà àti àfáwà àdárìmì àtàwọn míì tó yàtọ̀ sí ẹgbàwá tí wọn náà irú ẹgbàwá tí muslim gbà wá ilá wọn náà gbà wá bá ṣe ká lódìdí bí muslim ṣe gbà wá yìí náà lè àwọn àwọn àfá oní hadith mọ̀kàí náà báyìí làwọn náà ṣe gbà wá tẹbálọwọ́nú súnánù àbìdáwùd Abu Dawud at-Tayalisi wọ́n gba ẹgbà ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ Mujahid ẹgbà wọ́n yẹn sọ wípé farafa yadahu falatọ́mà ẹgbà wá tọ́jọ́ Mujahid ní pé kódà Abdullah ibn Umar bá dé wípé ó kó gbájú fẹ́ni táwọn wí lọ́jọ́ yìí farafa yadahu Abdullah ibn Umar gbé wọ́n sókè báyìí falatọ́mà ó sì kó ìgbájú nítorí pọ́ takò hadith Ànábì sallallahu sallam faqal ó wá sọ wípé uhadithuka an rasulillah èmi ń fún ọ ní ẹ̀rí mo ń sọ hadith fún látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wa taqulu hadha wọ́n wá ń sọ orú eléyìí òfin dá hadith Ànábì padà nínú ẹgbàwá títí Abdullahi ibn àti ẹgbàwá títí Imam Ahmad wọ́n ní fama kallamahu Abdullahi hatta mat wọ́n ní Abdullahi ibn Umar kò mọ́ lórí eléyìí nìkan kò mọ́ pó bú nìkan ó kó gbáyà ó kó gbá tí fún nìkan kò mọ́ bẹ́ẹ̀ Abdullahi ibn Umar látọjọ́ yẹn kò bá sọ̀rọ̀ mọ́ tó fi kú tí a bá gbàgbé lánàá mo mú asáru Abdullahi ibn Umar wá tí a rí mọ́ Kama ma wo bí tí ọ̀rọ̀ hajjiru ibi tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ àwọn sára ká ma wo bí àwọn sára bú tí ma ń bá wọn èèyàn lò nítorí pé wọ́n yapa súnnà òun ló fi jẹ́ sí pé ṣe rí àwọn gẹ́gẹ́ bẹ́ tó yẹ pé ọpọlọ làwọn máa fi ń dá sí láwùjọ wa yìí ọpọlọ tẹ́ bá ń sọ pé kò sí kàrọ́mà kò sí àpẹẹlẹ fẹ́ni tí bá yapa súnnà àwọn yẹn máa wò pé à ẹ kò sí wá sápẹẹlẹ fún wọn sáàmù wá pẹ̀lú kọ ni sáàmù wá ṣe kíníkẹni aláǹsọ wípé èèyàn sẹ́ èyàn ń yapa súnnà èyàn ọ̀pán ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ànábì lé ẹ̀wá ní káwà máa pán rú èyàn bẹ́ẹ̀ lé ẹ̀rí mi gbọ́yé ni aléyàn èyàn yẹ́ gan ọ̀pán ọlọ́wọ́ bá àtànẹ́bì sallallahu alaihi lé yapa òfin ọlọ́wọ́ àtànẹ́bì sallallahu alaihi àwọn nǹkan yìí rìnlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí ṣe bẹ́ẹ̀ rí là ń kó wá yìí sí ẹni tí Abdullahi ibn Umar tó bú ní èbú tó lágbára yìí ṣé ó pọn lé ni ló fi ń bú tó kó gbáyà fún tó kó gbájú fún yìí tí ó sì bá sọ̀rọ̀ mọ́ tí tó fi kú yìí só yẹpẹrẹ hadith wa nabi sallallahu alaihi wasallam ẹ̀yọ̀kà péré ẹ má kọ̀ fún àwọn obìnrin tán bá fẹ́ lọ mọ́sálásí tán bá gbà yọ̀ǹda lọ́wọ́ yín ẹ má kọ̀ fún wọn ká má lọ òun sì ní wallahi àwọn má kọ̀ fún wọn ẹ̀rí pó ní àyà ń tòótọ́ ọ dá ọ̀rọ̀ yẹn padà fún ànábì straight òun náà sì gba ìgbájú straight àti ìgbáyà so kí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó dáhùn kó ṣàánú ìgbà tó ń sọ̀rọ̀ nípa hadithi yìí wọ́n ní fíhì ta'zirul mu'tarid ala sunnati fíhì ta'zirul mu'tarid ala sunna ọ ń bẹ nínú hadithi yìí ìfìyà jẹ gbogbo ẹnikẹni tó bá ń interrupt sunna gbogbo ẹnikẹni tó bá ń fún ní hadith tó interrupt tó ń sọ̀rọ̀ míì láti tako wal mu'aridu laha bi ra'yihi gbogbo ẹnikẹ́ni tí bá ń fi ọpọlọ tí bá ń fi ìròrí tako súnnà ó wà nínú azaruta mọ́wàí ta'zir pé a lè fi ìyà jẹ́ ta'zir òun náà ni ìyà tí ṣẹ̀rí àgbé kalẹ̀ lórí nǹkankan tí kìí ṣe wípé a rí ẹ̀rí fún haddu pé gbèdéke ìyà tẹ́ gbọ́dọ̀ fi jẹ́rìí ẹni tó bá ṣe zìnà àti rí haddu rẹ̀ ó jẹ́ ẹni tó ti lọ́kọ àbó níyàwó ń lérí ní o àbọ́jẹ́ ẹni tí ò níyàwó ń lé tí ò sì lọ́kọ ń lérí ẹ̀wọ̀n pé àti ma haddu ìyà tàbí jẹ́ ẹni tó bá mutí àti ma haddu ìyà tí ó jẹ kò yẹ báyìí sí ẹni tó bá parọ́ zina mẹ́yà àwọn nǹkan tí kò bá rí báyìí tí ò ní haddu òun náà mọ́ sí ta'zir fún ta'zir ìfìyà jẹyàn náà ní ṣíṣẹ́rí àgbékalẹ̀ pé a lè fìyà jẹyàn kò yẹ báyìí sí so nígbàtà bá rí pé ẹni yẹn ó sì àwọn nǹkan kan tó burú nú ẹ̀sìn ṣùgbọ́n ààrí haddu lórí nǹkan yẹn alimamu nawawi rahimallahu ta'ala wọ́n ló ń bẹ nínú hadith yìí ta'zirul mu'tarid ala sunna ìfìyà jẹ gbogbo ẹnikẹ́ni tí bá ń takò sunna wal mu'arid wal mu'arid laha bi ra'yi ẹni tí bá ń fi orí tí fi ń takò sunna wa fihi ta'zirul walid waladahu wa in kana kabiran bákanáà ó ń bẹ nínú hadith yìí kí bàbá fi ìyà jẹ ọmọ rẹ̀ kódà kọmọ ẹ ti dàgbà kódà ṣe gíní o kọmọ ti dàgbà ọmọ èé dàgbà láti má jẹ ìyà lọ́dọ̀ bàbá rẹ̀ pé àà mo ti wá dàgbà kèsì lọ́dọ̀ bàbá rẹ̀ kèsì lọ́dọ̀ bàbá rẹ̀ ó lè jẹ ìyà nígbàtọ̀ ọba lẹ́tọ̀ sí àti jẹ ìyà àwọn sálàpù dẹ̀ kí ń fi ìyà jẹyàn lórí ọ̀rọ̀ ayé sẹ̀mú tó bá yẹn pàwà ní lórí ọ̀rọ̀ ayé lámùra kankan sí abẹ́lẹ̀ nọmọ pa wọ́n mọ̀ wá ké fún aláàmọ́ ní àlọ́mọ yẹn gbọ́rọ̀ níṣẹ́ ọ̀rọ̀ nǹkan ayé ẹ látàárọ̀ tí mo ti ní ọ gbálẹ̀ kọ̀ gbálẹ̀ ṣùgbọ́n tó bá yẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ àwọ̀ wá ní àwá ní kàyẹkún àmọ́ wá ní ẹ jẹmọ̀ tó bá ẹ àwò mọ́síláhà orí ọ̀rọ̀ ayé ò sí wáwò mọ́síláhà wa àmọ́ mójútó yẹn á múra kankan sí ànígbà ànígbà gọ̀jẹ̀ a ò nígbàgbàkúgbà lórí ọ̀rọ̀ ayé ṣùgbọ́n tó bá dórí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ wá sábòsí ẹjá kíyèsíra wa ẹjá kíyèsíra wa gan eléyìí báyìí ń júwe tó pàtàkì lọ́dọ̀ wa ó ń júwe pé ayé yìí pàtàkì ó bàbàrà lẹ́mẹ̀wà jẹ̀sìn lọ nìyẹn kò yé báyìí sí Ibn hadithu ìlẹ́tọ̀ wípé a lè kọ́yàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú káyàn lódì ìlẹ́tọ̀ kíkọ́yàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú yíyàn lódì ọmọbẹ̀nu hadithu yìí ẹgbẹ́ bí alìmá ibn Hajar rahimallahu ta'ala yìí sọ eléyìí nínú àwọn atharu ta fẹ́ mú wá nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn nínú àwọn atharu ta tó mú wá lónìí inshallah karim ìlànà àwọn ẹni ìsájú òun náà ni gbogbo ẹnikẹ́ni tán bá ti rí tí ń takò súnnà wọ́n máa lè kòkó mọ́ wọn wọ́n dẹ̀ máa yàn wọ́n lódì wọ́n dẹ̀ máa pa wọ́n tì wọ́n dẹ̀ máa fi ìkórìíra àti ọ̀tá hàn sí wọn afáwa alhakim nínú mustadraku wọn almustadraku ala sahihayn almustadraku ala sahihayn wọ́n gba ìgbà wa asárùkà látọ̀dọ̀ amru bun muslim amru bun muslim amru ọmọ muslim ó ní khazafa rajulun inda ibn umar ọkùnrin kan ó ń fi òkò kékeré ṣeré injú òkò kékeré báyìí ó ń fi ìka ó fi ń ta òkò kékeré sókè kí a máa fòkò kékeré ṣeré lọ́dọ̀ abdullahi ibn umar kọlọ̀nkọba kí àti bàbá rẹ̀ Abdullah ibn Umar ta mọ́rọ̀ rẹ̀ wálẹ̀ kan náà tún rẹ̀ o lára àwọn àtàrù ìwọ̀n yìí láwọn àfá àṣàjọ tán fi sọ wípé Abdullah ibn Umar wallahi ó lè kókó lórí súnnà gan Abdullah ibn Umar Abdullah ibn Umar fi súnnà báyàn ṣeré o kìí fi báyàn ṣeré rárá tọ́rọ àwọn ilé yìí rẹ̀ àwọn tó ní ìmọ̀ tí ma wọ́n buhari àwọn àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n dẹ̀ mọ̀ pàtàkì ànábì sallallahu alaihi wasallam táwọn bá ti rẹ̀yàn tí ń takò súnnà ànábì sallallahu àwọn ti rí èyàn ẹni tó yẹ pé ànábì gẹ́gẹ́ ní takò torí pé kò sí yàtọ̀ láàrin ẹni tí ń takò ọ̀rọ̀ ànábì àti ẹni tí ń takò ànábì fún rẹ̀ bánàbí sallallahu alaihi wasallam lé àìní ẹ̀kọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ni àwọn sálàfù rí eléyìí sí ìgbà tí Abdullahi tí ọkùnrin yìí tó ń fi òkò kékeré ṣeré lọ́dọ̀ abdullahi bin umar kọ́nà kọba yán sọ́wọ́ ti bàbá rẹ̀ faqal abdullahi bin umar sọ wípé la takhzif mọ́fòkò kékeré ṣeré ma fa inni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam àwọn sálàfù ni ẹjẹ kẹsẹ̀ wọ́n mẹ́rin wá ẹ̀rí tó sọ pé nǹkan táwọn ń kọ yẹn ò dá àwọn òkín sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ pẹ̀lú ẹ̀rí ni eléyìí náà rí náà ẹ̀kọ́ tá gbọ́dọ̀ kọ́ lára wọn ni ẹ ọ̀rọ̀ azarùta kàtẹ́lẹ̀ kẹ́nà ẹ̀rí pé ẹ̀rí ni Abdullahi bin Umar mú wá fún ló mú wá tí Bilal bin Abdillah tó takò ẹmà òun sí nínú azarọ̀ aláàkọta àkàyẹn tí alimọ́ Muslim gbé jáde àwọn Abdullahi mẹ́ta ló wà ńbẹ̀ Salim bin Abdillah Abdullahi bin Umar àti Bilal bin Abdillah Bilal bin Abdillah yẹn tálẹ́mà tó ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ láàrin àwọn tàà sọ yẹn ní bíbá yìí sí Abdullahi bin Umar yìí náà ni ó rẹ́ nìkan tí ń fòkò ṣeré òkò kékeré tó ń ju òkò kékeré tó ń fọwọ́ ta sókè Abdullahi bin Umar wá sọ wípé má ṣe bẹ́ẹ̀ mọ́ torí kí mo gbọ́ pé ànábì sallallahu mo gbọ́ lẹ́tẹ̀nu tí anábi sallásọ́lá mú tó ń kọ̀ fún wa ká ma fi òkò ṣeré ثم رآه ابن عمر رضي الله عنهما بعد ذلك يخذف فقال lẹ́yìn tí Abdullah ibn Umar ti bá sọ̀rọ̀ tó dẹ̀ fún lẹ́rí tó dẹ̀ kọ ìwà burúkú tí ń wù ipá nẹ́bí kọ fún yìí lẹ́yìn rẹ̀ Abdullah ibn Umar wá padà tó tí ń fi <laughs> sọ pé أنبأتك أن النبي صلى الله عليه وسلم ينهى عن الخذف ثم خذبت mo fún wọn ní rò pé ànábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa ká má fòkò kékeré ṣeré ká má ju òkò kékeré ṣeré lẹ́yìn rẹ̀ mo tún wá rí pé o tún ṣe nǹkan yẹn tí mo dẹ̀ ti fún ẹlẹ́rìí pé kí ní yóò wallahi la ukallimuka abada ó mo fi ọlọ́bà búra tá yóò fi parẹ́ ìníbọ̀ sọ̀rọ̀ abada ní ìníbọ̀ sọ̀rọ̀ máa ẹ jẹ́ ká wo bá wà ṣe ń fọwọ́ mú súnnà ẹ jẹ́ ká wo bí àwọn sálàfù má ṣe rí lórí ọ̀rọ̀ súnnà wallahi la ukallimuka abada mo fi ọlọ́run bá búra mi ní bá ọ̀sọ̀rọ̀ máláyé òfin ọlọ́run bá búra nínú riwaya tí wọ́n gbà látọ̀rọ̀ muhammad bin abi musa wọ́n ni ọkùnrin kan nínú àwọn ará Khurasan ó bi léèrè ó ní anna indana ó ní lọ́dọ̀ wa ní Khurasan qauman àwọn ìjọ kan bẹ lọ́dọ̀ wa anna indana qauman ya'muruna bi raf'i al-yadayn fi as-salah àwọn mọ́ ń pa àwọn èèyàn láṣẹ pé lórí irun nígbàtí àwọn àwọn míì wá ní àwọn wá ń takò pé ẹmọ́ gbọ́ sókè járe irú nǹkan yí ṣẹlẹ̀ ní Khurasan kọl ẹ̀pẹ́ kí ni Muhammadu nabi Musa kí ló fi dá lóhun ó ní la yanhaka illa mubtadi'u ó ní rẹ́nìkan kankan kọ́ ma kọrù nǹkan báyìí fún àfikọjọ́ illa mubtadi'in ó ní fa'ala dhalika rasulullahi sallallahu alaihi wasallam nǹkan yìí ká ma gbọ́wọ́ sókè ànábì sallallahu alaihi wasallam ṣe báwo lẹ́nì kó sì wá ma takò ẹnì kó sì wá ma kọ̀fọ́ lórí nǹkan tá ànábì ṣe tí ò ní jí oníbí dá ànábì ṣe atharu yìí ó jẹ́ kó yé wa bí musa bóhun náà ṣe dáhùn ìbéèrè àti bó ṣe lò pẹ̀lú àwọn tí wọ́n tako súnà ànábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rinlẹ̀ pánàbí ṣe so yí báyìí ilé báyìí nínú àwọn ẹ̀rí náà nìyẹn tó ń jẹ́ kó yàbí àwọn salaf ṣe máa ń lò afọ́wà ibn yìí wọ́n ni wa hal yuhjar man tarakahu mal wọ́n ní ìjáyàn lódì ẹni tó bá fi ìmọ̀ gbé ọwọ́ sókè kalẹ̀ tó sì nímọ̀ nípa pé nǹkan ìsúnnà ni ó wá gbé jù sílẹ̀ sáàyàn rú ẹni bẹ́ẹ̀ lódì àbá níyàn lódì oníwẹ́gbẹ̀gbà wá kàlátọ̀dọ̀ alimam ahmed rahimallahu ta'ala alimam eh, ibn muflih àwọn náà sọ̀rọ̀ yẹn wọn ni wẹ́gbẹ̀gbà wá látọ̀dọ̀ alimam ahmed fi man tarakahu nípa ẹni tó bá gbé ìgbọ́wọ́ nígbàtí a bá ń ṣe Allahu Akbar tó bá gbé yù sílẹ̀ ó ní Imam Ahmad sọ wípé a fún rẹ ní báyìí níro nípa wípé hadithu ń bẹ fún nǹkan tó gbé jù sílẹ̀ yíò tó ká ma gbọ́ sókè hadithu ń bẹ fún o fa in lam yantahi tí ò bá wá jáwọ́ kú omi kan tí ń ṣe yuhjaw Imam Ahmad afáwà al-Khallal wọ́n mẹ́ṣán ọ̀rọ̀ yìí so wọ́n ni wa hadha al-hajru ala sabili al-jawaz wal-istihbab irú hajru tó ń sọ yìí wọ́n mú wá lórí ọ̀nà wípé ó tọ́ kíyànyẹ̀rú èèyàn bẹ́ẹ̀ lódì ni nítorí báyìí nítorí ẹ̀yìn sìn a jẹ́ pé irú ájúrù tán sọ ìájúrù tó tọ́ ni tí a sì fẹ́ kíyàn ṣe ni nítorí pé nǹkan tẹ́ni ẹ̀nà gbéjù sílẹ̀ òun sọ ọ̀rọ̀ ẹ̀yàn so wọ́n ni wàyàmbáhì an yakuna hadha nas bil hajri wa nas bi annahu mubtadi'un bina bina'an ala ala nasi bi annahu kọjá pé násù tó gbé wá pé kí a ṣe hajjúrù fún tó bá ṣerú nǹkan yìí àti násù tó gbé wá pé ní bídíà ní ká mọ ìdájọ́ rẹ̀ lórí násù wípé ká mọ lórí wípé ẹni ìgbé súnà jù sílẹ̀ ni tó bá jẹ́ pé orí násù pé ẹni ìgbé súnà jù sílẹ̀ labá fi gbé ìdájọ́ rẹ̀ lórí ajẹ́ pé nǹkan yìí tọ́ kò yí báyìí tó bá jẹ́ pé ojú pé ẹni ìgbé súnà jù sílẹ̀ ni tá sì wòye sí ànásù tó ní ká ṣe hajjúrù fún àti násù tó ní ká pẹ̀lú bídá yìí so elébà yóò ma tọ́bẹ̀ nígbàtà bá ti rẹni rẹni tí ó gbé súnnà jù sílẹ̀ lẹ́yìn tí súnnà ti clear sí tó wá ń tẹ̀lé fẹ́nu so ibi ti hadithu wá nínú hadithu hadithu yẹn náà hadithu yìí Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ̀háha hadithu yẹ pé hadithu wọ́n láfíà ni kúrò àti yàbá lọ́wọ́ sahihu sunani abi dawud a sunani ibn majah sahihu sunani ibn majah ti Sheikh Al-Albani rahimahullahu ta'ala a bá níbẹ̀ pé wọ́n sọ̀háha hadithu wọ́n ni hadithu hadithu lálàáfíà dáadáa ni hadithu yìí anna ibadata ibn as-samit àfáwà gbani yẹ̀kan náà wà gba sọ̀hábí annabi sallallahu alaihi wasallam tán pẹ̀lú ibada ọmọ as رضي العن طلب قباك العبادة قباك عبادة ابن الصامت جري قباك عبادة ابن الصامت غزا مع معاوية ọjà ogun kan pẹ̀lú Muawiya Muawiya tó bú na Abi Sufyan ẹ̀kọ́ àwọn méjèèjì sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n àbí ẹ̀kọ́ ni Ubadah ibn Samit ọjà ogun kan pẹ̀lú Muawiya رضي الله عنه غزا مع معاوية رضي الله عنه أرض الروم ولا جاء إلى روم لقم فنظر إلى الناس وهم يتبايع وهم يتبايعون كسر الذهب بالدنانير عبد الله بن عمر واري rí àwọn ìjọ kan orí àwọn èèyàn kan níbi tí wọ́n ti lọ jagun yatabaya'una kasra dhahabi bid-dananir wọ́n wá ń ta àwọn ègígé gold àwọn ìdajì gold wọ́n ń ta pẹ̀lú owó dinar tí a ma tó túmọ̀ sí ìtumọ̀ ní pé wọ́n fi gold ta gold nítorí pé owó dinar owó gold ni gold náà fi se dinar wọ́n wá ń ta gold pẹ̀lú gold wọ́n fi owó gold wọ́n fi ń ra ègígé gold tí a sì ma dájọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ sẹ́sì mẹ́ta pé ní Ubadah ibn Samit ìkan náà àwọn àfá àsọ àwọn sàhábí Ànábì sallallahu alaihi wasallam ni ó wá rí wọn tán ṣe rú nǹkan yìí wa kasra al-fiddati eh, wọ́n dẹ̀ ń ta àwọn ẹ̀rúnrún fíddọ̀ ni ad darahim owó gold na ń pè ní dinar jámù rẹ̀ ní dananil owó silver na ń pè ní dirham jámù rẹ̀ ní darahim owó ta máa ní lásìkò ànábì sallallahu alaihi wasallam yẹn so ẹni tó bá fẹ́ ra gold lásìkò ànábì sallallahu alaihi wasallam àti nínú islam kò gbọ́dọ̀ fi dinar ra gold ó lè fi dirham ó lè fi ra gold bẹ́ẹ̀ lè yẹn lè fi dìnàrù náà èyàn lè fi ra silva ó lè fi ra silva bẹ̀tẹ̀ kò gbọ́dọ̀ fi dirham ra silva torí dirham àti silva silva ni méjèèjì dìnàrù àti gold gold ni méjèèjì Ubadatu ibn Samit ó wá rí wípé wọ́n sòwò gold wọ́n fi gold ra gold wọ́n dẹ̀ fi owó silva ra ẹ̀rọ̀rùn silva faqala ya ayyuhan nas Ubadatu ibn innakum ta'kuluna riba ẹn jẹ riba riba lílé tẹ́ jẹ yìí so riba al-fadli nìyẹn riba al-fadli ó ní riba lílé tẹ́ jẹ yìí o sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul ó wá mẹ́rin wá ó ní mo gbọ́ tí òjísí ọlọ́ọ̀bà lọ́sùn àwọn tẹ́lá sọ wípé la tabta'u adh-dhahaba bidh-dhahab ẹ ò gbọ́dọ̀ máa fi gold ra gold ẹ gbọ́dọ̀ máa fi wúrà kẹ́ máa fi ra wúrà illa masalan bi masalin àfikọ́ jẹ́ irú kanáà kò gbọ́dọ̀ jura wọn lọ la ziyadata baynahuma wala nadhira la ziyadata baynahuma wala nadhira kò gbọ́dọ̀ sí àlékún láàrin méjèèjì wípé ìwọ mú irú ìran góòdì báyìí wá èmi wà fi san irú ìran góòdì báyìí fún fún àpẹrẹnsì ìwọ mú góòdì 10 kg tí ó jẹ́ raw gold wà mú wá èmi wà fi èmi wà fi 2 kg tó jẹ́ pure gold àbí 5 kg tó jẹ́ pure gold Ma fi ra 10 kg tó jẹ́ raw gold lọ́wọ́ tí ẹ láíláí ẹ̀gbọ́rọ̀ dẹ́wò ilá masalan masali tẹ́ẹ̀bà ti lè ta ọgbọ̀rọ̀ jẹ́rù kanáà kọgbọ̀rọ̀ lọ́lá jura wọn lọ torí ríbà fadli ó ti wọlé síbẹ̀ nìyẹn wala nadhira kò sí gbọ́rọ̀ jẹ́ sí pé a ta fúnra wa pẹ̀lú káìlọ́ra wa lára pé ọya ta góòjì fún mi góòdì tó ní lọ́wọ́ ìta fún mi in padà ma san padà fún ọ èmi náà padà fi owó góòdì mi àbí góòdì mi san padà fún ọ nígbà báyìí ìdánpẹ̀ náfírọ̀ nìyẹn ó gbọ́dọ̀ jẹ́ masalan bí masalin yadan di yadin hand to hand lẹ́sẹ̀kẹsẹ̀ ọya irú kan náà láwẹ́ fi tara wọn irú góòdì yẹn rẹ̀ irú góòdì tí ẹ̀nà rẹ̀ káṣì fi lẹ́ra lọ kété kó wà gbà tèmi ọwá sọ pé tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ma fi ti tèmi náà máa fi san padà fún ọ á fi tara wa bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ sí pé wọ́n yàtọ̀tọ̀ síra wọn aláwọ̀kọ́ kò sí gbọ́dọ̀ jẹ́ sí pé wọ́n lọ lára mọ̀rùpẹ́ ti gbọ́ mi yé báyẹn olóhùn gbọ́ta Nabi sallallahu alaihi wasallam sọ lahu Muawiya Muawiya wa sọ fún Ubadatu ibn Samit pé kíni ó ní yá Abul Walid ìrẹ́ Abul Walid kúníyà Ibadatu ibn Samit ni ẹ la ara riba fi hadha èmi ò rí rìbá kankan níbi eléyìí èmi ò eléyìí èsè rìbá lọ́dọ̀ tèmi sẹ́mọ̀ pé tọ̀hún ti mẹ́rin wá pẹ̀lú mà òun wá ń takò la àyàfi tó bá jẹ́ sí wípé wọn ò tá fúnra wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tó yẹ́ sí wọ́n lọ́ra wọn lára ẹnìkan mú ti ẹ̀wá ẹnìkejì wá sàdé nǹkan wọn padà bá mú ètò wọn fi san fún padà àbí tó wọn fi rà lọ́wọ́ rẹ̀ padà wá lẹ́yìn bí ọjọ́ méjì mẹ́ta àbí ọ̀sẹ̀ kan àbí oṣù kan tó bá yẹ pé rú ìyẹn nìkan dé àmọ́ pé wọ́n ń ta fúnra wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìkan mú ìdajì góòdì wá ẹnìkan mẹ́rin góòdì wá fowó góòdì lọ́dọ̀ rẹ̀ ń wò rí rìbá ń bì yẹn a sí pé nǹkan tó ń gbà ní rìbá òun ò gba ríbà alfáàdù òun ò gba ní ríbà ní Muawiya olóhùn orí ríbà nù kan tí ó ń ṣẹlẹ̀ yìí faqala Ubada Ubada wá ní uhaddithuka an Rasulillahi sallallahu alaihi wasallam mo ma ń fún aládìsí òun ló lídi wọn

kí ni ìbádà sọ ó ní la'in akhrajani Allah bọ́lọ̀ ọba alẹ́gẹ́lá bá ti lè mú mi kúrò níbi táwà yìí la usakinuka bi ardin laka aliyya fiha imratun ní ayé mi gbogbo ìlú tí wọ Muawiya bá ń gbé tó yẹ pé ó fi máa jẹ́ aláṣẹ lé lórí tó fi máa ní agbára lé lórí tí ma wà lábẹ̀rẹ̀ ìn níbọ̀ gbénu yẹn láyé lónìí tọ́lọ̀bà alẹ́gẹ́lá fi lè ṣe ẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ lójógun tá wá yìí tó pàwápọ̀ náà nìyẹn bọ́lọ̀ bá ìsẹ̀mí wa lọ́tọ̀ọ̀tọ̀ láyé tí bá gbọ́ pé òun gbé lọrin ọ̀fà lèmi ọmọ gbé tàbí kí ma gbé ṣogbo tàbí kí ma gbé Àbújá wípé ma gbé lọrin pẹ̀lú rẹ ọmọ wá aláṣẹ mi lórí pẹ̀lú tí mo ti rí yìí falamma kọfàl ìgbàtí ó wá sẹ́rí padà lójú ogun yìí tó sẹ́rí padà tí ìbáyàtò ibn summit tó sẹ́rí padà láhíkọ bil madina ó bá gba madina lọ fàkọ́lá lẹ́wọ̀n Umar ibn al-Khattab radiyallahu anhu ìgbà tó dé wọ́n sọ pé àdísì wà nínú súnánù kí ni o Ibn Majah àdísì olálàáfíà ní dáadáa o ìgbà tó dé lẹ́ òun ló dẹ̀ fi Muawiya ṣe olórí ilé wọn lórí ngbà yẹn Umar ibn Khattab wá ń sọ fún wípé ma aqdamaka ya Abal Walid kí ló gbé ọ wá kí ló gbé ọ wá padà sí Madina ìrẹ Abul Walid Ubadah ibn Samit nìyẹn faqassa alayhi al-qissa faqassa alayhi al-qissata Ubadah ibn abẹ́ Muawiya tó ṣẹlẹ̀ rí wàkọ́ọ̀lá wà máa kọ́ọ̀lá min musakanatihi àti ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tó sọ nípa pé òun ní ma bá láti ìjọ tí Muawiya ti sọ̀rọ̀ yẹn ló ti sàdéhùn pé gbogbo bí kíbi tó bá wà òun ní ma dúró síbẹ̀ láyé kọ ma á jálá sẹ́lẹ̀ òun lórí ìwọ tó ń takò nẹ́bì láyé láàrin sọ̀hábí sísá ní o kí sọ̀hábí ó ní tóhun sọ nìyẹn nítorí ẹ̀ ló ń fi kúrò mẹ́ ló ń fi gba Madina wá pín èmi kọ́ èmi àti Muawi àjọmọ̀ ìgbélú kanáà láyé láyé láyé faqala arji' ya Abal Walid Umar ibn Khattab tó jẹ́ àmírù gbogbo wọn ó wá pa Ubadah ibn Samit láti pé padà padà ya Abal Walid ila ardik padà lọ فقبها الله أرضا لست فيها وأمثالك وكتب إلى معاوية ó ní kọmọ ragbá fún gbogbo ìlú tí gbogbo ìlú tí ìrẹ ọ̀rìn bá dẹ́tù ibùn sọ́mìtì ọba ti wà kò ní ragbá fún ìlú náà padà síbẹ̀ àti gbogbo àwọn tó bá jọ orú rẹ̀ báyìí níbi ká gbá súnnà mú níbi ká fọ́n súnnà ká níbi lè mọ́ súnnà gbogbo orú ìlú tó bá pa sófo fún orú ìwọ̀ yìí àtàwọn tó bá jọ orú rẹ̀ kọmọ ragbá fún ìlú náà kọ máa ragbá fún lù náà àpádà ní o wàkátàbá ilá Muawiya ó wá kọ lẹ́tà Umar ibn Khattab wá ránṣẹ́ sí Muawiya kí ló kọ síbẹ̀ ó ní la imrata la imrata laka ali ó ní àṣẹ lórí Ubadah bin Samit ni pé kò ní bá ọgbẹ́lù tí ọba ní àṣẹ lórí rẹ̀ tó bá ní àṣẹ lórí rẹ̀ nínú ìlú yẹn kò ní bọ̀ gbébẹ̀ èmi ní kó padà nítorí pé gbogbo ìlú tí ìrìnbádà tó ibn Samit àbáwọn tó bá jọ orí ọ̀bá ti sí kọmọ́ra gbá fóòlù náà so nítorí ẹ̀rẹ́ yọ padà àmọ́ lẹ́tà ti fi rán ní pé o ní àṣẹ lórí ẹ̀mọ́ o láṣẹ lórí ẹ̀mọ́ wa ahmala an-nasa ala ma qala ó ní wahmil wahmil an-nasa ala ma fa innahu huwa al

ajírò àwọn sọ̀hábà máa ń bá débi wípé wàláì wàláì tàbá rí pé ẹ̀yàn takò súnnà ìlú tẹ́ni ẹ bá wà wọn sí ní gbẹ̀rẹ̀ èmi ní ma gbẹ́lù ní tẹ́ni tí ń sọrú sọkúsọ yìí láyé ọlọ́mẹ́jẹ̀ ṣe àìní àkólé kan súnnà wa má o láti mọ́ fọwọ́ jẹ tẹrẹ mú nǹkan lákàí lámàá fi sọ pé ẹ ẹ lóòtọ́ ni kìníyàn kọ̀dántòtọ́ ṣùgbọ́n ṣẹ́rí gbogbo ṣùgbọ́n lẹ́yìn pé lóòtọ́ ni ìfẹ́nú ni tètè gbọ́n tí rẹ̀ máa lọ a ní pé òótọ́ ni kíníkan ọwá ní ṣùgbọ́n ṣẹ́rí ṣùgbọ́n òun ìfẹ́nú nù lẹ́yìn òótọ́ kò sí ṣùgbọ́n má kò sí àmọ́ má ẹran kẹran ní àmọ́ ẹ̀rí mi gbọ́ ibáyìí òótọ́ rẹ̀ tẹ̀lé kálás òdodo rẹ̀ tẹ̀lé ó ti parí kátọ́ ọmọ wá wá wí lẹ́yìn pódòdó ló fẹsẹ̀ múlẹ̀ yìí kamawawa wí kamawawa wí àìlákàkún fún súnnà ni àìpàtàkì súnnà ni àìlákòlékan súnnà ni àìnífẹ́ súnnà ni àìmọ́ pàtàkì súnnà onímọ̀ farú nǹkan bẹ́ẹ̀ wallahi àwọn sàhábà kìí ṣe bẹ́ẹ̀ wọ́n kìí ṣe bẹ́ẹ̀ hadith yìí àwọn náà gbà wá ṣùgbọ́n àwọn ṣe ẹgbà wá tí wọ́n ní ṣókí wọ́n ṣe ẹgbà wá tí wọ́n ní ṣókí lábùtù táwọn sì gbé táwọn sì fi gbà wá ó wà lọ́dọ̀ abul makhariq òun sọ wípé zakaro ubadatu ibn as-samit anna káfi dírhàmù káfi dírhàmù kan ra dírhàmù méjì dírhàmù kan káfi ra dírhàmù méjì owó sílvà kan káfi ra owó sílvà méjì fún wa fàkọ́lá fulan sọ ma arọ bí hádà bá sàn ah, èmi ò rí aburú ní eléyìí o <laughs> wa buru kéèsẹ̀ yìí tẹ́ jókòó kéèsẹ̀ yìí tẹ́ ń gbọ́ mi ọlọ́run má jẹ́ kẹ́yìn láyàrú ẹ̀ àtèmi tí mo ń sọ̀rọ̀ iná ọlọ́run má jẹ́ láyàrú ẹ̀ ká fún mi ní hadith anabi sallallahu alaihi wasallam kí wọ́n máa ní ẹ̀ẹ́bẹ̀ èmi ò rí nǹkan tó burú bí yẹn náà <laughs> ta ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ anabi wọ́n lánàbí sọ pé nǹkan ọ̀dá ìwọ́n ní òrí tó burú mẹ́ ọmọ láyà o àyàmọ̀ kú ọ ọlọ́run bá mi ṣàánú rẹ̀ o ọlọ́jọ́ kan sọ́lọ́bà Allah subhanahu wa ta'ala àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ láwùjọ wa yìí kọ́nà bàkọ́dá wọn kí ó sàánú àwọn tí wọ́n ń ṣe báyìí wallahi mo ti béèyàn sọ̀rọ̀ rí tó sọ bẹ́ẹ̀ fún mi ó sì dàbí pé bí kí lẹ lanu wallahi ẹ máa wo mú bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ nípa súnnà àjọ sọ̀rọ̀ nípa súnnà párátẹ́ ni ó dáhùn ó wọ́n fóyí òun ṣe ẹ̀yẹ lórí pọ́wọ̀n sí súnnà ẹ̀ à sí wọ́n ti padà mọ ibi tọ́rọ̀ tí wọ́n já sí ni àtọ̀rọ̀ tó òun náà lè padà sí súnnà lọ́la táwọn ní padà sí súnnà mọ́mú ní àà ọlọ́run jẹ́ yẹn padà sí súnnà lọ́la dé àmáwọn ní sí súnnà máwọn èrò tí ọ̀daràn ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí wọn sẹ̀gbé ó sọ̀rọ̀ lọ́la pé òun lè padà sí súnnà lọ́la wàláhí ó ní àfáà kò sẹ́ èèyàn létí òun pin òun náà lè padà sí

olóòwò nígbàgbọ́ sí hadith Kùránì nìkan ló nígbàgbọ́ sí mandala ìròrí rẹ̀ ṣẹ́rí ìròrí tí afá alágége tó ń fọ́n káàkiri yẹn wallahi ìròrí yẹn ó wà lórí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bẹ́ẹ̀ o kódà síwájú kí afá yẹn tó máa fọ́n káàkiri ìròrí yẹn ń bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ so ẹlòmí ò wá ní tẹ́lẹ̀ náà rí nítorí pé ẹni yìí ń pèpè sí ẹlòmí nírò rí pé kò nígbàgbọ́ sí hadith àwọn èèyàn tí ma ń takò hadith ti pẹ́ pé ẹ̀ hadith ò nífọ̀kànbalẹ̀ Qur'an nìkan òun ló nífọ̀kànbalẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni ló fi hàn lọ́kànbalẹ̀ ó wá ní òun nígbàgbọ́ hadith àfà wà hadith ẹ mú àyíwò hadith gbọ́ ẹ̀hẹ́n ó ti wá dá báyìí wọ́n ni ókè ọ́dá ẹ fi Qur'an kírun kárí ìrun zuhur la kí àdẹ̀fẹ́ kí ìrun zuhur láìpẹ́ mo ní bọ́lọ́wà ní Kùránì káàkiri rọ́kà mẹ́rin káàkà Suratul Fatiha káàkéwú jẹ́jẹ́ káàsì fi kéwú lè ní rọ́kà méjì alákọ̀ọ́kọ́ káàkiri fi kéwú kàkà lè rọ́kà méjì ẹlẹ́ẹ̀kejì babadérukun táwì aborí kẹlẹ̀ táwì wọ́n fún bẹ́ẹ̀ wọ́n ẹ̀yà ó tó si na aburú mi so ewu nke ó ní fi lè takò lákàí ohun ohun ìgbà ẹwòrú ẹwòrú ẹwòrú ìròrí yẹn láwùjọ yìí ta ni jama ìròrí àwọn Mu'tazila ni tó lóhun ọgbà súnnà gbọ́ Kùránì kẹlò ń gbàgbọ́ ìròrí àwọn ta ni ẹ Kùránì yìí so kí wọ́n sọ pé àwọn nǹkan yẹ ò sí mọ́ lásìkò sí so wallahi èyàn dákàmà ní ojú ìyàn jújú nìyẹn o ìtí bá ń sin sóyún sí gbàgbọ́ yìí ẹ̀sìn nìyẹn kọ́lọ̀bà kọ́lá kó sọ̀nà wà kó sọ́wà kúrò bẹ́ẹ̀ ó ní ma arọ bí haza ba'san yadan bí yadin olówó orí nǹkan tó burú bẹ̀ tó bá jẹ́ sí pé hand to hand ni tí è pé ẹnìkan ó ra nǹkan yẹn lọ́wọ́ ẹnìkejì yóò wá padà dágbà fún tí è bá ti jẹ́ bẹ̀ tó pé wọ́n ta wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ká fi kan ká ra dirham méjì wọn ò sí nǹkan tó burú bẹ̀ bá jẹ́ páwọn méjèèjì wọn ó ra lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ó sì parí òun yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ó sì fúnra wọn ní in tí wọ́n tàkùnra wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tó lóun orí nǹkan tó burú mẹ́ta jẹ́ pé báyìí faqala ìbáda tó rọ́bí ọláìn ìbáda kan bá kẹ́ wá sọ pé aqulu qala an-nabiy sallallahu alaihi wasallam wa taqulu la ara bihi ní èmi sọ pé ànábì sọ pé ìwọ pé orí tó burú mẹ́ èmi sọ pé ànábì sọ pé la yudhilluni wa iyyaka saqfun abada sánmà kan ò ní ò ní kó èmi àti asábẹ́ mọ́láyé yẹn ni pé ìlú kan kémi àti ẹjọ́ wà lábẹ́ sánmà ìlú kan láyé tí fi kú kò ní irú ò ní ṣẹlẹ̀ mọ́ pọ̀ bá ti ń bẹ́ ìlú kan tí ń bá ti gbọ́pọ̀ ń bẹ́ ìlú kan ọlọ́run mẹ́jẹ <laughs> la yudhilluni wa iyyaka saqfun abada so kọ́lọ̀ bá kí ó dáhùn kó sànà wa sẹ́rínú hadithu yìí ẹ̀rí wà lórí jawazu hijron jawazu hijron ilẹ́tọ̀ kí a yẹ̀yàn lódì pàápàá jùlọ man khalafa sunnata wa a'radaha bi ra'yihi gbogbo ẹ̀rí bá ti ń takò tó sì fi ìròrí tó fi ń tó fi ìròrí tó fi ń kí ọlọ́ba kí ó sọ akúrò bí ilé báyìí ọlá ìjọkan sọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó yá sí kó wá ilé tó tún jọ bẹ́ẹ̀ o ní asáàrù sí alimam Malik gbé jáde nínú Muwatta wọn bákanáà alimam Shafi'i àwọn náà gbé jáde nínú Musnad wọ́n gbà wá láti ọ̀dọ̀ Malik an ibn Aslam an ibn Aslam an Ata ibn Yasar ibn Yasar an Ata ibn Yasar عن عطاء بن يسار أن معاوية ابن أبي سفيان رضي الله عنهما باع سقاية من ذهب أو ورق بأكثر من, من وزنها وني معاوية بن أبي سفيان أتى سقاية آه، أكرم بمومي ó ta pẹ̀lú zahab eh, eh, síkọ́yà eh, tí wọ́n ṣe látara zahab tán sí látara gold àbí silver ó wá ta ní owó tó ju waznu rẹ̀ lọ ní owó tó ju òsùnwọ́n rẹ̀ lọ owó yẹn ọ̀dá owó rìbá ni fàkọ́lá Abu Darda Abu Darda wá sọ wípé radiyallahu anhu kọ́nà kọba yọ́nà sí sami'tu Rasulallahi yẹnha عن هذا إلا مثلا mathali olóhun gbọ́ tí anábi sallallahu alaihi wasallam tí ó ń kọ̀ fún wa ká máa ṣe irú nǹkan báyìí àyàfi tó bá jẹ́ sí pé dédé kan náà tó sùn wọn rẹ̀ jura wọn lọ ni àbáwẹ̀ fi tara wọn nìkan lọ́yàkù fàkọ́lẹ̀ láwù Muawiya Muawiya wọn sọ fún wípé ma arọ bi mithli hadha ba'san èmi ò rí nǹkan tó burú bí eléyìí náà fàkọ́lẹ̀ Abu Darda radiyallahu anhu Abu Darda kọ́lọ̀ bá kọ́ bá yọrùn sí wa sọ wípé man ya'dhuruni min Muawiya ẹ dákun ta ni ó gbà mí lọ́wọ́ Muawiya ọmọ Madana ta ni ó gbà mí lọ́wọ́ Muawiya ta ni ó fún mi lẹ́skíìsì tí ń bá bẹ̀rẹ̀ sí lè mọ́ Muawiya báyìí ṣe iná gbọ́ tí ń sọ báyìí ṣe ń gbọ́ man ya'dhiruni min Muawiya ana ukhbiruhu an Rasulillahi sallallahu alaihi wasallam èmi ń fún níro ipa nẹ́bi sọ báyìí mo ń fún láùsà kínú tàbí ardin an tàbí ha sórí ibi tí wọ Muawiya ìlú tó bá ti wà láyé ìníbọ̀ gbélùlú yẹn láyé ìníbọ̀ gbébẹ̀ ثم قدم أبو الدرداء رضي الله عنه على عمر رضي الله عنه فذكر ذلك له ni Umar bá sẹ́ ní Abu Darda ọba sẹ́rí padà sí Madina ọlọ́bá Umar ibn ọwá sọ tó ṣẹlẹ̀ láàrin wọn àti Muawiya fún Umar ibn Khattab fakátàbà Umar radiyallahu anhu ila Muawiya ta radiyallahu anhu Umar wá kọ lẹ́tà lọ sọ́dọ̀ Muawiya kọlọ̀n kọba yọnu sí Allah tabi'a dhalika illa mathala bi mathali Umar ń láyé ọgbọ́dọ̀ tarun wa wazna bi wazni tí ó sùnwọ́n rẹ̀ tí ó bá jẹ́rú kan náà tó sùnwọ́n rẹ̀ ò sì júra wọn lọ ló lè fi tara wọn tí ilé ìbá ire ó jẹ́ kó yé wa báwọn làwọn sọ̀hábà ṣe ń ṣe pẹ̀lú ara wọn nígbà tí ó bá di pé àwọn nǹkan tí ó yapa sí súnnà bá ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn èèyàn rẹ̀ ó láàrin àwọn sọ̀hábà síra wọn kọ́ kama wọ́wọ́ wí ẹ àwọn kìíní àwọn gbá àwọn kìíní kí àwọn tán ṣe báyìí àwọn tán ṣe báyìí ó kè ní ìsìnṣẹ́ ìtẹ́fẹ́ sọ fún ní pé Muawiya náà ò ṣe àwọn dáadáa ẹ́ gbogbo àwọn tí Abdullahi bin Umar náà bá lò bó ṣe ń bá wọn lò yìí náà sáwọn náà ò láwọn tẹ́ lè kà táwọn náà fi gbé Islam lárugẹ abẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn nǹkan ọlọ́run bá òsì ẹ̀rí kankan kalẹ̀ lórí àwọn nǹkan yẹn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kọ́dá wọn kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kí òsì wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ inshallah kẹrì máa parí ẹ̀ lẹ́yìn pẹ̀lú ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ibn Abdilbar wọ́n sọ wípé kana dhalika minhu anafatan kana dhalika minhu anafatan min an min an yuradda alayhi sunnatun alimaha min sunani rasulillahi sallallahu alaihi wasallam ibn abdul barr sọ wípé nǹkan tí abu darda ṣe yìí ìgbárata fún sunna ni anafa ni kéèyàn ní ìgbónára ẹ̀sìn òun ni nǹkan tí ó ṣẹlẹ̀ sí Abu eh, Darda yìí ó ní ìgbónára látara wípé wọ́n tako súnnà wọ́n ń dá súnnà padà súnnà tó yẹ sí pé òun nímọ̀ nípa rẹ̀ nínú àwọn súnnà nabi sallallahu alaihi so okay wọ́n ní kana dhalika minhu anafatan min an yarudda alayhi sunnatan alimaha min sunani rasulillahi sallallahu alaihi wasallam bi ra'yihi bi ra'yihi كان ذلك منه أنفة من, أيو من أن يرد عليه سنة علمها من سنن رسول الله صلى الله عليه وسلم برأيه ìbálò tí Abu Darda tó bá Muawiya lò yìí ọba lò pẹ̀lú pẹ̀lú ìgbóná rẹ̀ ẹ̀sìn ni ìtara ẹ̀sìn ni pẹ̀lú ilé kókó ní nítorí wípé Muawiya tako súnnà kan nínú àwọn súnnà nẹ́bì tí Abu Darda mọ̀ òun wá ń fi ọpọlọ tako wọ́n ní wa sùdúrù ìlàmá ìtàdíkù àn mísìlì haza ọkà àwọn àfáà máa ń fún pínpín nígbàtí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àwọn àfáà tí wọ́n dá ọlọ́run bá mọ̀ tán dá nẹ́bí mọ̀ tán mọ̀ súnà nẹ́bí tán mẹ́sìn tẹ́sìn kún wọn lójú nígbàtí irú nǹkan wọ́n ní irú ìṣesí lọ́dọ̀ àwọn àfá ìṣesí ìṣesí tó tóbi ni rọ́dù súnà di ra'yí kí a máa tako súnà pẹ̀lú ọpọlọ ìṣesí tó tóbi lọ́dọ̀ àwọn àfá ni wé fọwọ́ kékeré mu qal ibn Abdul Barr sọ wípé wa ja'izu lil mar'i an yahjura ma lam ó tọ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó yàn lódì gbogbo ẹnikẹ́ni tó bá fún lẹ́rìí tí ò gbọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fún lẹ́rìí tí ò tẹ̀lẹ́rìí yẹn ó tọ́ fún yàn kí yàn lódì wà lè sáhàzà min al-hijrati al-makruha eléyìí kì í ṣe yàn lódì tí kò dá eléyìí ò sí nínú Allah tara anna Rasulullahi sallallahu alaihi wasallam amara an-nasa alla yukallimu Ka'ba ibn Malik oníṣẹ́wọ̀n náà rí pé Ànábì sallallahu alaihi wasallam ń pa àwọn èèyàn láṣẹ kó wọn gbọ́dọ̀ bá Ka'bu ọmọ Malik sọ̀rọ̀ mẹ́ni nígbàtí ó lọ sójúgun Tabuk hina takhallafa an Tabuk ìgbà tó sá tí ó lọ sójúgun Tabuk qal Ibn Abdul Barr sọ pé wa hadha aslun inda al-ulama eléyìí jẹ́ ìpìnlẹ̀ kan lọ́dọ̀ àwọn olùmọ̀ fi mujanabati man ibtada nípa wípé ká jìnà sí àwọn tó bá ṣe bídíà fi mujanabati ká sì yẹrú ẹni bẹ́ẹ̀ lódì wa qat'il kalami anhu ká gé ìbá sọ̀rọ̀ tí ń bẹ láàrin wa pẹ̀lú ẹ̀ ká ń bá sọ̀rọ̀ mọ́ ta ní sọ̀rọ̀ yìí ibn abdulbar wa qad ra'a ibn mas'ud radiyallahu anhu rajulan yadhaku fi janazatin ibn abdulbar wa níbi tí wọ́n ti ń ṣe janaza tó ń sin òkú níbi tí wọ́n ti ń níbi tẹ́ ní sin òkú kan Abdullahi bin Umar yóò tajú kan bá ìdé lọ́bá rí ọkùnrin kan tí ń fẹ̀yìn tí ń rẹ́rìn <laughs> Abdullahi bin Umar ọkùn sílẹ̀ ìmọ̀ tó wáyé wá sí báyìí à ń sìnkú à ń palẹ̀ òkú mọ́ ìwọ̀n fẹ̀yìn hmm. faqala wallahi la ukallimuka abada Abdullahi bin Mas'ud ni sọ̀rọ̀ mọ́ ìwọ̀n fẹ̀yìn ṣé àyè yìí jẹ́ àyè tí yẹn ti máa ń fẹ́ yín àyè jẹ́ àyè ibi tí yẹn ti máa ń fẹ́ yín àyè ibi tí gbogbo yẹn ti ń ronú ẹ́ èèyàn ló kú ìyẹ́ lọ pàdé Ọlọ́run bá in tí ó bá pàdé nù sáré èèmọ́ in tó yìí ṣẹlẹ̀ sí yọ́ padà ṣẹlẹ̀ sí wọn náà ọwá ń fẹ́ yín ẹ dákun torí Ọlọ́run ah, Ọlọ́run Ọlọ́run kó ṣàánú wa ibẹ̀ lẹ́nìkan ti wá mú fídíò yóò wá pé wà mú kámẹ́rà yóò sì mọ kámẹ́rà yìí bí tẹ́ ti gbógun sínú sáré wà lọ́ọ̀ eré tí mo ń sọ sí ìjẹta náà kọ́ ni ọlọ́bà kọ́lá ń kọ́sà náà wa alọ́kírun sí òkú kalára níjẹta èmi náà mọ́ kírun sókù yẹn lára òkú tó yẹ pé ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ kò bẹ́ ìlú maghrib maghrib ti fẹ́ tó tàbí sí òkú yẹn tó yẹ pé tàbá fi lè pẹ́ sí àìníwòkú lálẹ́ yẹn kódà àwọn elétò tẹ́ ti fẹ́ yarí mọ́ alọ́pàá òkín sèkú alẹ́ ẹ máa wo táìmù yẹn o wọ́n ni bá ṣe gbé ẹni yẹn kú ní general hospital tó kú tó dákẹ́ òun náà ń gbé bọ̀ wá sí tẹ́ wo bí táìmù yẹn ṣe fún tó bí nǹkan aláì a sì dé bí tá sì kírun báyìí àwọn kan sì takété wọ́n sì ń fídíò wá bí tá ti ń kírun tó kù lára wàláì wọ́n gbé wọ́n lọ́n <laughs> sáwọn ilé ìmọ̀ nǹkan tá wá ṣe ní báyìí sá wọ́n sì ń fídíò wá níbi tá ti ń kírun tó kù lára alhamdulillah kírun tó kù lára tán apalẹ̀mọ́ tán nígbà tá tún débi sàárè ìkánná àwọn ọmọlúòkúta tún ní ah,

láwọn èèyàn bá kọba ma bí ó ṣe gbé fóònù lẹ̀ kò sí sẹ́mà ọwọ́ tí fi ń kámẹ́rà òkú ọwọ́ náà ló fi gbókù láwọn èèyàn bá dà gbé fóònù kalẹ̀ kọmọdá wọn lóhun bí ṣe ń kámẹ́rà rẹ̀ fídíò ti ti whatsapp nílò ní sẹ́ndì fídíò rẹ̀ sí ọrẹ kọmọdá lóhun bá tún lágídí pé káwọn mọ̀ dáwọn lóhun òun ló mọ́ tóhun ṣe ẹ̀bọ̀dá àwọn kan ló ní káwọn mọ́ báwọn sẹ́ndì ẹ̀mù kẹ́lẹ̀ bá sọ pé ẹ̀yìnkẹ́ pàyà àwọn àbí àbí kẹ́lẹ̀ bá sọ pé ẹ̀pín pàtì ẹ̀ mọ́ra ẹ̀pín pàtì ẹ̀ mọ́wọ́ pẹ́ ẹ̀sìn ìsàárì tòótọ́ àbí kí ni ìtumọ̀ yẹn wọ́n sáyẹyẹ fún ni ókèé àgbàtẹ́nìkan bá padà gba fóònù yẹn tí ń bá padà fídíò rẹ̀ so in mọ́ ìfà yọ́mẹ̀ ni pé ẹ̀dàkùn torí ọlọ́run ṣe Abdullahi bin Mas'ud jọ wà ń bí irú ìsìnkú yìí ẹ̀rẹ̀ mẹ́kò ní kó gbajú fún aléyàn ń fẹ́yìn lásán ń fẹ́yìn Abdullahi bin Mas'ud ni

kọ́lọ̀bà kó dáhùn kó bá wa sí àtúnṣe gbogbo àwa mùsùlùmí lápapọ̀ so abdullahi bin wasu sọ pé wallahi la ukallimuka abadan intaha kalamuhu rahimallahu ta'ala ọ̀rọ̀ ibn abdul barri parí sí bí kọ́lọ̀bà kó bá wa kẹ́ ibi náà ni a dùn sí lálẹ́ inshallah karim a mọ̀ tẹ̀síwájú lórí àwọn ẹ̀rí tó túnkù ẹ̀rí tó pọ̀ ta fẹ́ wọ́n máa ń yìn àwọn èèyàn lódì wọ́n máa ń yìn àwọn èèyàn lódì gbére lórí àwọn ọ̀rọ̀ tí ó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó bá rí pàwọn èèyàn ń ṣe yọ́bọ̀yọ̀bọ̀ àwọn èèyàn mójútó ẹ̀sìn wọ́n fi ọwọ́ tádìtàdì ọwọ́ rádaràdá wọ́n fi mẹ́sìn ọlọ́run Allah subhanahu wa ta'ala wallahi àwọn sálàpù kí ń ṣe kí fi irú nǹkan báyìí wọn kì so ilé ìbáyìí rí ó túmọ̀ sí pé káwa náà ká ní àkà fún fẹ́sìn gan tábà dẹ̀ máa báwọn èèyàn jàre tábà máa pọ́njú sáwọn èèyàn ẹjẹ́ kọ́ máa jórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n sì gbọ́ àwọn kẹta mú wáyé sìn lórí ọ̀rọ̀ ayé wo lẹ́tìrí táwọn sálàfún báwọn èèyàn jáǹsìn tó bá jórí ọ̀rọ̀ ayé wa ní èèyàn òdì so àwa ní àwọn afọwọ́ yẹpẹrẹ so a mọ̀ wá wà wí tó bá jórí ọ̀rọ̀ ayé a wà lè kòkòkòkò lórí ẹ̀ àwọn sálàfù rẹ̀ wọn ò kí ń lè kòkò lórí ọ̀rọ̀ ayé wọn máa ń ṣe dẹ̀kùn fáwọn èèyàn lórí ọ̀rọ̀ ayé lórí so ibà rí so ká mú ilé ìdání dáadáa so ìdí tàbí ń kọ́ àwọn ilé wàláyì bó ṣe rí gan nìyẹn ẹ dákun ẹ wò bí àwọn salaf tá ń kó àwọn àtàrù alátọ́dọ̀ wọn yìí ẹ wò bó ṣe ń bá wọn yàn lò ẹ dákun àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tán bá bárò àwọn àtàrù yìí pàdé ojú wo lẹ́rù kún ó fi wọ àwọn salaf yìí náà ojú wo lẹ́rù kún wọn ṣe pé bí ojú pé àwọn eléyìí ń ṣàṣejù ni ẹlòmíì kan ní máa wí síta ẹlòmíì ọmọ wò pé àwọn eléyìí ẹlòmíì ọmọ wò pé àwọn tí ó láwùjọ ti wáyé tó máa rẹ̀ èyàn tí ń lò tó ń tí bó ṣe lẹ́rí tó yìí rẹ̀ tí a mẹ́ pé wọ́n sì fẹ́ sorú ẹni ìlú kọbú láwùjọ wọ́n fẹ́ kódà wọ́n fẹ́ lè kọjú wọ́n fẹ́ lè kọjú ìjọba sẹ́ni ẹ̀ kí ìjọba mójútó ẹni ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni wọ́n pè lálákata kítí wọ́n pè ní oríṣiríṣi àwọn kódà láàrin àwọn tí ń pèpè tán pèpè àpè mara súnnà láàrin ara wọn ẹ̀tí ọ̀nàzán kìí ṣe láàrin àwọn tí wọ́n ń pàpè mara súnà àtàwọn oníbídà láàrin àwọn tó ń pàpè mara páwọn pèpè súnà gan láàrin ara wọn tán bá rí àwọn èèyàn tí ń lo orú àwọn nǹkan yìí ẹ̀ mọ irúpò tó gbọ́n sí láwùjọ so à ń so eléyìí báyìí rèé láti fi nǹkan yìí rinlẹ̀ bóyá Ọlọ́run subhanahu wa ta'ala di jẹ́ kó sáǹfààní fún irú àwọn èèyàn tán bá rí báyìí kó jẹ́ sí pé nǹkan yìí kó lápá so kí wọ́n fi mọ́ sọ àwọn nǹkan tàbí ẹlòmí ìrísẹ́mọ̀ ẹlòmí ọlọ́mọba òní kẹlòmí láǹfààní gbogbo àwọn nǹkan tá sọ yìí tẹ́lòmí bá gbọ́ rí kí ní yẹ yóò padà mọ́ rinlẹ̀ lọ́kàn ohun tí wọ́n mọ̀ kí so inú àwọn méjì wẹ́ pé àìmọ̀kan àti ìfẹ́ àwọn ìfẹ́ àwọn nǹkan kan òun náà ló fà á tí ẹlòmí fi ń sọ nǹkan tó ń bá ó sì má kẹlùmí yí ìròrí ẹ̀ padà kẹlùmí sí yí àwọn ìsìsí ẹ̀ padà so abẹ́lọ́wà Allah subhanahu wa ta'ala kí ọlọ́run kó jẹ́ kí àwọn nǹkan ikú sáǹfàní fẹ́ni kọ̀kan wa nílẹ̀ ayé àti lọ́jọ́ gbèrà kìyàmà ọlájọ́ kan sọ ọlọ́run bá wo bí àwùjọ wa ṣe rí ìgbẹ́ pé àwọn èèyàn tí ẹ̀ lákàkún fẹ́ sìn rárá wàláhì àwọn èèyàn lákàkún fẹ́ àwọn yóò máa gbógun ti yàn wọ́n ó sì máa báyàn jà nítorí ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ara rẹ̀ gangan ni o ẹ̀tí ọ̀dá máa yìí sìn àbọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ̀ nítorí pé wọ́n bá ti gbájú mẹ́sìn àwọn gbájú má ẹ̀kọ́ ẹ̀sìn rí ya ah, nǹkan kan báyìí báyìí oríṣiríṣi àwọn in tí ò da nítorí bí táwọn èèyàn gbé àwọn èèyàn wọ́n ru wọ́n wà láì wọ́n ru ayé wọ́n tó wá sùsù káàkiri wọ́n wá fa ẹ̀sìn lọ́wọ́ wọ́n wá fa lọ́wọ́ <laughs> so kọ́nà wà fẹ́ràn kọ́ so ibi sí lálẹ́ inshallah kẹrì abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kí ó sọ́wájú ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ a tẹ̀síwájú lórí ọ̀rọ̀ hajjiru ìtò pé ọ̀rọ̀ yóò yé wa ó jẹ́ bó ṣe kó yé wa ó ti yé bá yìí sí táà fi ní sínú àwọn tí ó mọ̀ níbi ọ̀rọ̀ hajj táàdẹ̀ sínú àwọn tí ó ma ṣe àṣètò tí ó gbélé rí àdẹ́ sí wọ́n fi àwọn ìrí ìrìnlẹ̀ náà ni tí ó sọ nípa hajjru tó bá sì yáre asàlàyé irú hàn hajjru ti ń bẹ àti bí a ṣe ń lò pẹ̀lú ìkọ̀kan ni a gbìyànjú pẹ̀lú ẹ̀rí nínú Al-Kitab àti Sunnah tí wà bẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kúrò àwọn kí ó sàmì kọ̀kan wa àkíyàmọ́gbàgbé fi sabilillah ilé ń gbà láti fi láti fi máa bá àwọn ètò yìí lọ wẹ́n kọ̀kan wá tí a ná sí ojú ọ̀nà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́ Allah subhanahu wa kí a ó fi albarka sí ọ̀nà gbàrí ẹni kọ̀kan wá abẹ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kó kí àwọn ọ̀nà náà kó dí abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala bá sí ẹ̀lẹ́sì fìjọ́nà lọ́wọ́ báyìí kọ́nà kó sì máa sẹ́rọ̀ fún wa láti máa ná sí ojú ọ̀nà tí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ní ìdúpẹ́ fún ọlọ́ọ̀bá lórí àwọn oore tí ọlọ́ọ̀bá alìkẹ́lá sí pẹ́ǹkọ̀ kọwàá subhanaka allahumma wa bihamdik ashhadu